بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إنني أوش رمضان للمغفة يوضو 1438 أدو دبوني للمال يوغو يوم مجو بهجرة yàtìlérí pàyé oṣù ìnihù june oṣù kẹfà lólùmẹ́gbọ́nkà ìbọ̀dọ̀ 2017 kàràtúwà èyí ni adupi ebi suratul bakoro aya 265 aya deni meji nyogbo meta nyomelu أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا وتثبيتا من أنفسهم كمثل جنة برضوة أصربها وابل أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فقل والله بما تعملون بصير ومثل الذين ينفقون أموالهم أبو منك دمو أما شاكوكوي ما بيه wọ́n yá ṣùgbọ́n ma yẹ́ ni ojú abẹ́kùnmá kọ́kọ́ bẹ́ ìbìtìrá àmàrùgbọ́ ti náà ọkọ̀ ìkìlẹ̀ ikùn máa dúdú ti tó dú ìtìní ìyẹ̀rẹ̀dá ọjọ́ ìtìní ẹ̀dẹ̀bọ̀ ọjọ́ wọ̀tẹ̀sìbítan min àǹfúsìhìm mayú ọ̀pẹ́ kàmàmọ́ kúgbó àbáọlẹ́ ma ṣínà ọ̀pẹ́ ọlọ́jọ́ kàmàmà àgbàdẹ́ ọlẹ́ ma kàkíní ẹmẹ́hùn dú tó lọ́jọ́ ọjọ́ àdúrọ̀mù Allah tabaraka wa ta'ala inhi wujuha baban leba kamathali jannatin bi rabiwa wujuhe ababan le yabani akinhi wujuhe ushakumalu wujuhe ushakumalu toju gbogbo asọ́bàá wábílùn tákí omi nánà nánà nánà ìyà lọ abùṣẹ́lẹ́má ẹkùnmàdó àkíní rọ́bùwà ohun tí ẹ̀nà gbókìtẹ̀ gbọ́gbátà tẹ òtítì àìbí rọ́bùwà tí ń mọ̀rọ̀tẹ́fì àti ànìl àrùbí oṣẹ́kùnmàló tójú òtítì oṣẹ́kùnmàló tójú òtítì yìí asọ́bàá wábìlùn takómi àkókà ìlọ̀ ma o ṣe lótójó tètè omi àkú nánanánà ìlọ̀gbọ́má fa á tẹ̀tù ha tákí ẹ̀rù kìtùgbẹ̀kì àdúhù ẹ̀rù kìtùgbẹ̀kì àdúhù gbé o ṣe ìyàmúdì ẹ̀fẹ́ ìní ẹ̀rù iye ẹ̀kú dábà ẹjú méjì ẹ̀rù nánà lè gbẹ̀gùdù iṣẹ́ dátẹ̀ ojú gbogbo ìṣubọ̀gá nẹ̀ ìdẹ́kùnmí aṣàbùmánú àtẹ gbogide ojú gbogbo yìí omi àkúnwọ́ lọ̀bọ̀ má yọ̀nyọ̀nyọ̀nyọ̀nyọ̀ takùnjẹ́gidẹ́ yàárù ẹ̀rọ oúnjẹ dábàá ojú méjì ṣege yégi ya méjì ọmọ mẹ́lẹ̀ ya ijugbene komi wabilun machaka n'ili loboman romi wabilun ohun tumi iya ku ki alo nana nana nana ile machaka lobu jegide iman ko tol tagi amudi tol imudi tol loboma omi kuma ado akini tol e shi arab shumi ki ma gbiyu nana tabali makarun khafifun omi yake ce ni sauki eh yakfiha li jawdati turbatiha omi abana lai lonu sheba abu shi abika tauncinyo kana lai a tane na na nanan shi eh wa husni mawqiha ma en eh, abu kuma lu ce gidai sai ko ya kini bi rabwatin ay makanin murtafi'in abi ce nga ta te nga memelen ce take umi mashaka lotabali ofe ke ga bu shelen amókó ka nẹ́jọ́ ibá àmàyàn tọ́lá máa lè inú kogó kàdọ́mọ́ omi pẹ́ẹ̀kì lọ ìjàkà dá òkè àyàn ọ̀yà inú kogó kàdọ́mọ́ omi òun máa lọ nánà torí níbà ó ṣẹ́dùn mẹ̀jàkà lọ ogbé lẹ́bà òun àyàn àìdẹ̀ ìdẹ̀ Allah tabaraka wa ta'ala yìí òun kò ń sọjọ́ Allahu bima òun aláhùbá òun tí ó ń dú ohun tí kì á lé kọ́lọ́dú kàmẹ́kùnmẹ̀ sàmádùn àti tẹ̀mígidẹ́ ọ̀lẹ́kọjọ́ àkà ẹ̀mígidẹ́ yìí dábẹ̀nẹ̀kọ́lá ayá àkàkà kí ìfìtẹ̀ sí ìrọ̀ ayá ní òdú ọ̀nálẹ́ ọ̀là oṣẹ́ ohun ọjọ́ àdìskọ́sì yìí eré àdókè àdìskọ́sì amaya amaya ogene gide yuko makwa kushaka amaya ki discuss ola uche oku ona kumi angu chechili alkichi kwojo aje unche angonyu egbebo manya luku malu cheli poda ki alugushe yani amaya ki akola greek qur'an odule taje ki mali mele ki poye amaya ki ki akola agriki alkumalu cha ma chanka ile qur'ani anon ala ya choka takre buko yake ni falikul habbi wan nawa e won ki chojo alkiyemu amenge yok ma ko bei ki ahudu ona ki yenga kwanale yiki ya kwanadu gwimika yiki ya kwanadu gwimwe meji allah tabaaraka wa ta'ala ko le qur'ani kenye gide engo igwa ma giri ka ba ya ma ni yigede ki munu kotili don yigede ki da kotili de egbe ka ma ka ki munu dai egbe le qur'an le ga ya ne to amuli zaitun uli amu en fatto ki magulo wa jo kene na rida aba ke ngi ngemu rinyo ma rida wala ma allah tbaraka qur'an fi suratul an'am omonga si karatula ano nale aya ile si pure agri agri agricultural science on ya discuss yi so loga nele omu ne ngoju akade ya ga kini hi enga ogbo kuma enga ogbo ke luchete enga ogbo ke luchete inuka domo omi ki awo yawe mu imacha kadina nanu wa illam yusibha wabilu omi akumacha kalobo man for tol kichumi pelo bo maba o ma ngo nyoko yayi ni ya nenga go ka domo ima che ba kumi akulo goman iya nyo amengi idu ya gidi ki mako lile to Allah tabaraka wa taala ni unwali e undu kumeshi so ola ko jo akai ise onugo nugo mo ya nwa enwe ike ati ni kaimi abayo itangi panwa oyuengi pa oyuengi sinwa ukolo akaja Mm. anabi sallallahu alaihi wasallama yani yana duki ajaleji imanan wa ihtisaban idi imani ka kojo daleji wa ya yayu tona turuki nurombe kubojo inabina ki ola ola kojo ka imani wa tathbitan min anfusihim abuku ma chukolo sedeka kedoma ya ngo kauma kagini ola daun ya domo kuma agba kubojo

yàrá alìgbogbo ayé ni ayàwádù àhádùkún àǹtẹ̀kúnà lọ́hù jẹ́nà أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتبشرون أي ود أحدكم أيدي نكي همي أدي فتو من أجدهم أجي أن تكون له جنة من نخيل turuko nki nuko oko idabinu to ma ki nekhil amuli dabinu o ma do akini nekhil eyo kan ma do akini hi nakhlatu eh mufrad eyo kan ma do nakhlatu nekhil amuli dabinu wa anabin amuli inabi enuli inabi pai oli dabinu yo en ti dagi ti oli inabi pai dabinu mo yo e sha du ti yo ó yá ní maka ó lè kà máa nẹ́tì mílọ́mù jogo ya ẹ̀mí abájọ́ yìí wọ́n yá kọ̀lá lẹ́kì àmúdọ́gọ́ 2018 ni wọ́n yá kọ̀lá lábájọ́ yìí 2017 ni wọ́n yá tòjú ẹ̀rọ lé ńláwà ó yá nìgálẹ̀ mi abájọ́ yìí ó lè yá wọ́n yá yádọ́ òbí bò ẹ̀ ó lè kàṣí wọ́n yádọ́ torí òun nẹ̀gbà abájọ́ yìí òun yẹ́wù yá nẹ̀tí gbódúgbòdà abájọ́ yìí ane kuma ti dedu tso ni ilegi alu tse kɔ dɔgi ma mɛ ha ɛga bɛ aboka le do ma ya mɛ ma do ŋa ma so alahu tabaraka wa ta'ala yinihi ayawadu ahadukum aidaiha inena jidewo mɛ ge adi kɔtɔ ge aŋiju antakuna lahu jannatun turukuma mo ko min nakhilin oko idabinu nete wa anabin ma yoko inabi tajari min tahti al-anhar omi ya ta loga ne oko gidai lahu fiha min kulli thamarat unki no oko gidai ba bayru li wala duro mo ina me ruli gido mo kuma duma ka kini economic theory eh economic theory ma da bile uli ki ungun gunga dokoa e Ma gbọ́gbá ilé dágbòkò abáyọ̀ àbẹ̀kọ́ kòlókò dẹ̀ máa gbọ́gbá ilé dágbòkò abáyọ̀ màmá jàkàrún mámólì ìrùwánẹ̀ ma tà tọ́ ọgẹ́lẹ́lẹ́kùnlé samarat yàna mẹ́rù olé gidọ́mọ ọgọ́kọ̀ọ̀rọ̀ dẹ́ òpéhe àbẹ̀kíní àpẹẹlẹ̀ àbẹ̀kọ́ kò pígòlò dẹ́ àmẹ́rù olé ma nẹ̀rú kẹrú ma tàk maru nọkọ́ ẹnẹ̀dẹ́ ọmọdé àríyú torúkẹ ẹnu kú ẹnu ṣẹ́ okú tẹ́ ó lè dẹ́bínú ó lè inẹ̀bí ayì tí ẹ̀wọ̀n àjà ẹ̀rú lé ọlá dójọ́ onígbùngbò ẹgbánágbó àsábọ̀ olùkébẹ̀rẹ̀ onígbùngbò ẹgbánágbó wọ̀lẹ̀ húdúrí ẹ̀tùn tó àfá ẹ̀hànà àmọ́ ọmọ taka uwe kideke gbanagboyi taka ahụ ebie na ka iju akịrịbọ ojokwu egide fihi narun ahụ bibi iju mọọ isarun ahụ eji ajụ gbogbogbogbogbogbogbogbogbogbogbo taka iju akịrịbọ uche ụna dịba ahụ gide fahtara kwataki ẹhun ẹni àjọ ìjọ ìrìnàbá nílẹ̀ kọmọ akẹ́ẹ̀nù kò jẹ́ ẹ̀rọ olé ọlá dúdọ́ jẹ́ ojẹ́ dúdọ́ ẹgbẹ́ àjẹ̀kọ́ yóò tẹ́ ọ̀mẹ̀mẹ̀lẹ̀ oúnkò ẹ̀jẹ̀ anágbó ẹni kìí alẹ́ gbẹ́yún ní amọ́mẹ́ àjẹ́gí ní takuna mú kòkìdẹ́ ìnájọ́ ka

eh kuma gini ma adu hinga nabi aka Allah alam annabi agba enwe ati amase ye gbe na mo yunga gbe len ye ku me mo me aka mo yunga ma mo me aka mo nu unga gba Allah alam melen ma abla ibn abbas ajili akini edo umar se pa be yun ije sile lo suju si ye to fi nafsi ah, minha shay'un ya'muru al-mu'minin Eh, ya amiral mu'minin wa bu ya mabakwa inan ku dai bi kun adini kalba ayalele eh eh wa mamaymi kul wala takir nafsaka kola ele nya ede yuki gele golen en ke maika abla ibn abbas ni duribat mathalan li amri ku kolo ka chachi kolo le ngojo su yoro yani ayu amal ku kolo bi nya abla ibn abbas ni li amal ku kolo ema ema dan am kolo ka chi sena moru bibie ele wo mo gbabie eni gi won mo yo la le wure e gbabie awon du ya kwala ka ko yeto mi aka kola mi li rajulin ghaniyin ya'malu bi ta'ati llah ene ki na ki ukolo yoshi uyu won yo adam ana na ana na oko i ukolo ba sallahu lahu shaytan takallahu ìbílí ilẹ̀ jí ni dọ̀ ibi jí ni dọ̀ ibi fàámìlà bìlì máa sì ìyà jí ni ṣukọ́lá dọ̀rọ̀ ọjọ́ ṣẹ̀kì jí ni ṣukọ́lá dọ̀rọ̀ ọjọ́ bí jí ni ṣukọ́lá ìpàdé ẹ̀lú kọ́lá èèyàn dúkìdọ́kọ́ ti pàpẹ́ṣaká yìí ìdábẹ́ni imo na كذلك يبين الله لكم الآيات آبان لي شموجو الله أتجوه ممي وجوه ما ياميو لعلكم تتفكرون تركي جاكم أنك كبيبي ما أقول جو تي ما يدو قول جو ملدا نعم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد يا أيها الذين آمنوا عمكم الإيمان أنفقوا من طيبات ما كسبتم أمن وين

minhu tunfikun mɛkɛŋɔ yɔ dama yi wan minhu tunfikun taku mɛdu kpabɛ mɛtsate hun wale sun bi akibihi amegide yi meyi agba mɛni wayinu ila antogumidu fihi matsa kini masumɛ alatsibo meju madza niba ɔkɔ ɛyin e amamudu mɛmɛdze gba ɔkɔ feki eki matsɔ kodzo tsiŋitsin mamudu mɛmɛ ayagba igbogbo kpayɔka.

yana ojú aláhù arziki mẹ́kíyà alìmẹ́pẹ́ àgbàdé mẹ́dábàlù kí pàrziki mẹ́pẹ́ iná láha yóò dúnìyà mẹ́yù hìbò mẹ́lá yóò hìbò ẹnẹ kọjú aníjùn yà kẹ́nilẹ̀ imú ẹnẹ kàláhù máṣàkà níjùn yà kẹ́nilẹ̀ imú wàlá yóò fi dín àmá dín ní ọjọ́ bá iya dùn ẹnẹ dúnú iya dàdí ní ẹnẹ dún ilẹ̀ alìmẹ́ àhàbà wọ́n kíkẹ́ ẹnẹ kọjú afẹ́dọ̀ ẹnilẹ̀ àṣẹ ẹni kọjú àfẹ́dọ̀n ẹni lẹ òyìn aṣọ ilé àdínì yìí kọmẹ́nà àtọ́hùlọ́hù díìn ẹni kọjú ọmọ àdínì dùn fọ́kọ́dà haba lọ́kọjú ń jẹ́ nílẹ́mì kọlẹ́bí náfsí ìbíyẹ́dìhì fẹ́bọ̀gọ́ pàyẹ́nẹ kí mímí dé fọwọ́n la yuslima abdun hatta yuslima qalbu ene du ni kidi imani tanu beke gba ke do mi imani du

ee ya kwe bene lukwe bene e bene chike bene chironu yele ni kide bene yurdu kwalunu walaki yamu musayyib alhasan e nyoke ji on akwe bene lui innal khabitha la yamhu alkhabith enwi wa ya kwe wa kwalunu to dale arziki du kene imida arziki ye fe e akwa arziki be kenya du sheku kenya du chateku imdo ko ye yo mamelekene ihu ati ngesha teku ko etola ko yo kanwa ile إنه أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذه إلا أن تغمضوا فيه واعلموا يعني مما أن الله غني حميد الله شو أنا نانشي وندوكم أقبلهم المشكلة الشيء

ee eh, ọkele ma dulu mune kemi taki em machine ogele dungone ee eh, sere ka onge chi ma dula den em du ke dungone emu tichu yenge ronge dungone yeki nyo onge chache koi em kaya kile gudu kwa de aya e kadu jinga ba je ni ashaytan eni me libili ba ya idukum al faqr ya humo ko bayo ba ya do pali upa ya du nyume uko ويأمركم بالفحشاء onwe bili ya adoda ome kuma chukolo kwa asha yukola abutabu wallahu ya idukum ibili aka ome metini dokoko ya ka meka emudu he okweta kitane ta bajo yi onwe nya ju sabilillahi mudu ana echeche chatiko na enwe de achịcha yo ya ka gị wee kọle gbalụ ka yoyo pam iyi agwa ya dị pam iyi emụnụ ka m atelele pam egwelu akpati akpati metal do na edomonwụ ayé àpàtìmẹ́ta lẹ́lù ẹ̀ẹ́tọ̀ ayọ̀ amọ́tóyàwó ńlẹ̀ èdè mútàlá ńẹ́ni kọ́nkẹ́ èdè pàmẹ́gbẹ́lú ńẹ́ni ṣe ma ṣe yí mọ́ṣáláṣí ohun ma kọ́la àti máa lè jẹ̀rẹ̀tọ̀ rẹ̀ máa ní kápẹ́tì kápẹ́tì máa gbómẹ́ àbẹ̀kọ́ òun náà máa ń pọ̀ mẹ́ òun àkítọ̀ òun á yá ṣàtìkù ọkọ̀ ẹ̀wọ̀n lẹ́mà ten thousand naira ní mú ohun wà á yá di 10,000 naira dúhù àbẹ̀kí 50,000 naira ní yá dúdú kó máa dá lè jẹ̀rẹ̀tọ̀ ní masalaci abe kubo kuma chi wazi ngan ya chatiku abe ki qur'ani ngan ya doko kwani ngan ya la ibili aka we ha en we na riya okulu yeun ya odo egbu ko ede nko o ture ba ko dola mu gulon onugun guwe ni ni genere to okulu nwa ati me ta anya la ma ka onugun go yin ya ko ngan meka yo wa yo gene du chin ibe chin ewe ho chen ki bi ogene ìbílẹ̀ aláìlọ́wọ́lẹ̀ ìtí ní kó lè kí yọgbán ẹun dúkà yá ṣe wá ìtìṣì ìhàn ti ṣe yìí yìí kẹ̀ ṣe ṣàtìkọ àdínì ọjọ́ àbàkíkẹ̀ẹ́dù ṣàtìkọ ọyẹ àmọ́máwẹ́ mányà mẹ́wẹ́ tàbí ọ̀gẹ́dẹ̀ lẹ́kùn á lè banẹ̀ kó nì ìbílẹ̀ ìmúdà yúwa òkú ìyẹn wa wallahu ya iri kun magusurata minu wa fadula allahu ya aka alkoli kwa me akwai ya dadu ba mu me ya wada tuli mu mere wallahu e, e, e wa siun allahu shi na ba ihu arziki mu manyan huramu ya ce alim ya wọn shi ne maka yi'uti al-hikmata man yasha ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب يؤت الحكمة من يشاء أبرج قرآني أبرج حديثي أبرج الله كده فكه أمي آه، مصطلحات kpakuchaka yi ni mi oluju ba alahu yẹnu ha dabiri jẹ lẹngẹnẹ kẹrù luju ẹnẹgẹ rọjí fi ha dabiri jẹ lẹhun wẹ arọjí yúkì ha dabiri jù lẹ ya ayé kí ni ma tọdún má wù ánà ayòlòkònú má wù ya ayòlòkònú ni ṣàṣẹkọ ẹ kí mọ torúkẹ

abeki geometry tagma mo amo ma dele mamu kajoe weje mo gumu wa ke ngamune wa taba lu class mamadan meli ogele mame ijetin ijetin oyo aye dorogem daba ti ti school fe ma ke ku e ma ke ku e gen abeku ma ke ti ki me dage ma tagma ma ke ya neni oyo ya ye nwe mo le gbo maka e, alko ya ji no mo eneka ka do mo yo tungili e ka no ba gri gigire on guju pali igbanyo yoyoyo chikojon agricultural engineering on gbe gbai mu ma nyoko nya ti practical un ama practical ma se oyin mi mi a se ni iya ma mi gbe o se pe on ki jaka ni degree agri ki mi àbẹ̀kíjà alẹ́ ṣùgbọ́n kàdì dìgírí ẹ̀ àgíríkì a pè bókù màdún yé mi ẹni kí kùmọ́ jẹ́ mọ́mú yìí tìyà ní háhà ma máa bu mu ete bù mú ẹ̀tẹ́ gbẹ́mẹ́ máa pẹ́ rúrùn mú gbẹ́mẹ́ mẹ́ fún adédà bù mọ́ máa yẹlẹ́ bù mú ẹ̀tẹ́ máa bẹ lọ ọkà chedu amaghị gere e iche ile gị ihe ọjọọ m dunye nekere eju hikima ya oche ilu re ọjọọ adunye nekere eju hikima ọlụjọ oyoyi ni hikima aka dọmọ hikima enyo ngichi ya e ni hikima aka dọmọ hikima ya ebene ngichi ene ka dọmọ ọka alụkụ ma achị ebe na ọjọọ m dunu ene ka achọ ka alụkụ ma achị enyo alụkụ ma gwọla lụido alụkụ ma kpigide amụ na ebie bụ ọjọọ dunu nwụrụ tacha ala inu inukubi aka dɔ ma dɔ akin eva kuma mu oyi yɔjɔ mɛta yi oya ne lagos ɔdɔ mee bi yɛ bɔ kuma do ta ne kuma te ne nko yi mayi ni e ama ama kidinapo ne oya ne nigeria e gaba de aba ɛnɛ dunya ne mu ohun tɔgba ya ni kidinapa oya ne nigeria e gaba de ayi first class yi ne ehɔ ona ele ruji dagba ti governor state me akidu ji ruji ti mi security bi o ki neyin ya tunya na emaru ki ale ja ruji ma ti ta tini ma nege le ni ama oyo je ma ma o mu wi an ji daga bo aminu wa gini 99 days for the thief wi re ojo kede ti ojo ene gina ma mu mama gba kunyo ma edudo le kagu yi onwe mi mene onwe mi mene ke gwe gere yi onwe bi believe ka ka mene ke mungu hiyo rayo ngabadia ni politika leo mado akini aba be akini ma manyibo ami kidnapper yɛ dum dɔ n'enyi abɛka mɛ ne gbitɛ de bi kuma mu dɔ n'enyi gbodu kuma dɔ dza nigeria ohun ma tsa tsi tɔmɔ ohun ma ka mi polisi rɔbi yi ineke nya tsi dza nɛ ineke nya tsi dza nɛ river state owo tsi meji kele gudu ohun ma dɔ automatic pro, uh, promotion ma dum ma do tsɔ e asp yi tabi keji wo du yi ligu ma do tata tɛ kɔkɔ tsaka oyi amɛ bi gɛdɛ kɔ ko ŋa tɔ yi ti nya nɛ kuma ma mu tọ hikima ngi ti ngo jwa dunga mene bi plan ile de hewen amami plan alkum egba kuma kere bone kuma dene leji alkuma du te moto alkuma le gbogbo kuma tu moto le no kuma gbu moto le mune alkuma gbi fonu mu alkuma ka ja onele em kaka gede ba wel le yi benu ngaba we mu tiru ngo gene ledun ele yuma o ma emu ama hikima ogelo yogi cha elenun eh hikima wa kemri hikima alukuma alushe hikima alukuma nyaya hikima alukuma ma, alukuma chiwazi hikima alukuma cha dini amimali nana nana nana maeni hikima ko ja dunga mune kumakakire ba alifikihu fi dini abirija dini umma kade yukti alhikma ẹni edúkà láhùn má bèèrè jẹ́ àdínì dúnbà pọ̀kọ̀dẹ̀ òòtí àkàìràn kẹfìrà dọ̀bẹ̀kí máàlì hìrì nánà nánà ìmúkúnrẹ́ni ẹlẹ́mẹ̀ janko daba karim sallallahu alaihi wasallam agini man yuridillahu bihi khairan yufaqihu fi din yene du kuma ma yagini la hasada illa fi ithnatayn ini ma jugune beke he umiji he umiji ma jugune ihu rajulun ataahu allah malan fasallatahu ala halakati bil haqq ene du ko jo moko dun ojo awon meji ko lodun ki ado ko le chati ko ono memele ma jugune na banele turuku eke ni abun ki awon si abun rajulun ataahu allah hikmatan fa huwa yaqdi biha wa yuallimuha ene du ko jo mi hikmadun e má bèrè jáde nìdún tákì àdá bèrè jáde nìlẹ́ ìyá kọ́ tí yọ́gbá ìyá ọmọdún àmúnẹ̀ yọ́gbá máa ju gbẹ́ni abánilẹ́ torókù máa lè gbẹ́ni abánilẹ́ ló buhari ṣe muslim gba nisa igba ibùn májà gba mayan abúkì náà ń وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلم وما للظالمين من أنصار وما أنفقتم من نفقة أو دوكم أدو شاتكو كوي أمامي كتكو أكما أدو aw nadartum min nadrin abaka kini mawjida ku amu joli duka mechada fa inna allaha ya'lam memma ka kini ojo allah shi ni maun ojo shi ni maun dudu chatiko ojo shi ni gbo ya ngo duwe ma إن تبدوا الصدقات فإن إن تبدوا الصدقات هي وإن تشكوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير إن تبدوا الصدقات ما مثل كامل تجدي كوني غوكيما كوني لكيما فنئماه alùkùnmọ̀ ìṣẹ́lẹ̀ mẹ́kẹ́ ṣe yìn kọ́ wọ́n in tó fó ha mẹ́ àmúdùmájà wà tó tó alfukọ̀rọ̀ ọkùnmẹ̀dùn àmẹ́nà bàtà

boka kini ine gba kuma tini ko ne kidi sadaka jugidi ine gba kuma tini ko ne kidi sadaka jugidi atini turuka atini ka ka ay masalashi ay ka u ka ugulo turuka mdu chunyu yali atini ka lane boka ki masalashi ka on kodagu ki anana tabane ile atini ka ki makaranta gbogbo mọ́ta wá kọ́ṣẹ́ alkùrán kàdínà ọjọ́ àyọ́gbá àti nìka lè mọ́tò kàádù síwáàzí àti nìka lè láspíkà pàyọ́ àmà amplifáyà ya jí zámẹ̀ni kàádù júṣọ́ ọjọ́ ẹun gìdẹ́ àti nọ̀kọ́ abájọ́ alùkà àti nọ̀kọ́ abájọ́ yìí ẹnẹ́ka dọ́mọ yẹ́ ni yíwọ̀n ẹ̀ṣọ́ yẹ ìyọ́ jígbì mẹ́hùn dùá ẹnẹ́ka dọ́mọ òun ẹni jẹka mẹ́wàá rẹ̀ ọkọ̀kùn ẹrù tí ọkọ̀ kọ́rọ̀ mẹ́lẹ́ rẹ̀ tàbùkù máa ṣẹun gidẹ́ iye ẹ̀nẹ̀ fẹ́tù lè dáa àmàlì máa ẹniyí éèdù màmá ya òun yọ̀tùlẹ̀ ilà àyẹ̀ tàrátàbà alẹ́ ìzùhárì masílẹ̀ kìí ní bí kùmẹ̀ ẹ̀nẹ́ gbóhùn

tuluka abe kuma awa di 15 2000 1000 kun ni kuma ago da bana gini amma shi tuli turkuma ma gini ene ki ma wonya ni man imo shi tamale me ene mun ka gwa na ba ye ni a o me gide enwu ngachi manu kole gini gini ki aje kide mu no ko ya di 25000 ngojo yi to ne 25 ngojo ba ko mi kunu mutu je jona omi kuni company omiku nukọlọ ọkụ na-akpọ kele tọbekwumitukwu ediewo ji tonwule sedekanwule kumakadu ha abajọ ya amfani ka ne abajọ yi amfani ka a gini ya adinga edo amu na kile turukuma wọn ma to na sedeka ẹgbùn ma ba agba agba tutu ẹkùn máa nẹ́lọ gbá mú nìyí ẹ̀hùn já lè jagbéjá wà ní ìhùn àdìyẹ́ndì máa gbárùkà 150 já sí mẹ́ni pírójẹ́tì ilé mẹ́tíni jẹmọ̀ gbóòrò má dàgbà lọ mú nìyí lẹ́nu mẹ́mọ́ gbàdú

النبي صلى الله عليه وسلم يعني الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة يعني نكي بالقرآن بوبو ولا دا وندا بنا كنكي بسرقة بوبو إذا سرقة يجوجي دي أنكي بالقرآن يه ولا دا وندا بنا كنكي بسرقة يلا دونا كيك باي يوتلي أما يقعدوك مالك أكني إيقبا بوبو إني لكي أبدو نعم نكي جانبا إبلي ما هو بوبو النبي صلى الله عليه وسلم شجن وما ebi hadithi kaki hadithi fayulu muttafaqun alayhi bayna al-bukhari wa muslim hadithi kaka gidai hadithi ki popular ke yube tuma mongi shi abu huraira un bi hadithi lelewa in sab'atun amoja mi bi kadomo yuzilluhum allah fi dhillihi allah akuma joga na al'ada ti ojona uluboile un tuluboki te kidojona eh eni girudum si eno toba ki atoko pa ẹnẹkẹ́jì ń ṣàgbádò òkè gbádò átẹ́hàrọ̀ ọjọ́ ẹnẹkẹta ń ṣàbó méjì fún ma ní yọ́ alamatodó ọjọ́ màrójú yọ́lọ ọjọ́ màparúkà yọ́lọ ọjọ́ ẹnẹkẹ́lẹ̀ ọ̀ṣẹ́nẹ dúkẹ̀dọ̀ ń ṣẹlọ kọ́líyìn masalasi ní rajulani tahaba fillahi ijitama alayhi wa tafarraqa alayhi wa rajulun qalbuhu mu'allaqun bil masjid idha kharaja minhu ففاضت عيناه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أبومي بك نبي دويري ẹnà tó bá di aṣòkọ̀pá ìyẹn abúméjìkùnmọ̀ àfẹ́dọ́lá máa ó jẹ́ ọjọ́ èjì ẹnẹ̀kẹ̀dọ̀ ń lọ kọlù masalasi gbàdú ẹ̀ta ẹnẹ̀kẹ̀lẹ̀ ṣẹnẹ̀kì wúkì àríyá ọjọ́ ṣe gbogbo mi akó bèèjú ǹtẹ́kẹ̀lẹ̀ ẹnẹ̀kẹ́lú ṣúnúbulẹ́ ka onúbulẹ́ kì ní ojúmá ma dọ́ọ̀mù torúkíwá ma jẹ́ ìyàkọ̀ ìkọ̀ ṣàbútà búlẹ̀ ọ̀nà tẹ́lẹ̀ kúnúbulẹ́ dọ́ọ̀mù tẹ́ mọ́lá tagun ki chone kele ko ngone kelelele ya do halbal arshi mayu ene ki sadaka ni sadaka le du maja o yeye o si sadaka o ahoyi imemem kuma de dunu taji abetele mangene ki wane ki ama abu mi bilele ada gbal kamada imamun adilun ene to ba ki acho popa omo omo ki gbaduhu ki gbatu nyare ojo tekeji

àdìsíkà ṣe alógede àdìsẹ̀fẹ́ yóò lóhun gida àdìsẹ̀gede ìdébì mọ́sánà imam ahmad ami ọ̀làáfíà uh, hun àdìsẹ̀gede ibùn kẹfìrì mọ́dúwá ìyàkọ̀làdó ojúmùn yẹnihi ẹgbà kọjú aláwọ̀ tàbárakà wọ́ta aláṣọ́ na nà ibá anàkí ní mẹ́jù anàkí ní ga yàmì gbàgbàgbàgbà takàláhùn ọ̀họ̀ na owó ṣe ìmú odù kàdójá nà takà nà abi m oche iwo na oche gị mụrụ kado ji ana ka na emughị igwu ka mela ekwu emụde nga ekwu nwụma ụwụ e, nwụnụ kwa iwe fata ajabal malaika amela ekwu ma emụde nga ekwu nwụma ọ na-akọ ọjọọ na owó nìyí kwuo ni ne ka na mami yuni banyere ya arọ ọjọọ aide ha ịha mụchọ na keche ha inu shona yake don mu ashaddu min aljibal ki mo woyi to le da Allah ya ni yakute inu shona yake mo woyi to me le gide le da ayo yo en don mo Allah ya ni alhadid ibiji ibiji gbiti to wo me le gide le to ruwo to ko tan ti ibiji mo gbiti to to le fa to ojo aide ha fa min khalqika shay'un ashaddu min alhadid ya mo shona ya en on ni ki mo woyi te biji da aláwọ̀ ẹ̀dì yìí iná tó wó jì ma jìnì máa ẹ̀hùn ọjọ́ ẹ̀dì wọn náà àbẹ̀kúnná tó bá níbi jìnì abúrú kébí jìnì páyọ́kàdé ẹ̀hùn náà bá yọ ìmúlọ́lá máa ẹ̀nì ẹ̀ ọjọ́ ẹ̀fẹ́ wọ́n

àwùjẹ́ ní kíkó mi ẹ̀kẹ́ òun yá wíwá tako òun adédàmá tako mi akó ìhun dòdá alẹ́nà ìlú ya ọjọ́ àmújọ́ náà ha pàkújáká kẹjọ náà tẹ̀yìn ìnẹ́kì wọ́n tọ́gbá ń àhùdá ìní ìnànkì tọ́gbá ń àhùgbó tọ́yẹ̀hùn tọ́gbá ń àhù adam adam imudu maja wa hui mema kini oje ya serikali ainihi owo uyoje mi sadaka wa hui man uyu shika kini imudu maja sabali en wa hui mama ni mune ne wa kolongi ya ngoma ikangene rubon eni eni eni kini ke dola maja bana gede ba unwo woju bojo un dereja woju bojo ta hukume won lirita gbogbo kɔla lɛ gbogbo da lɛ dɛ to da lɛ sɛdɛka itse sabalukɔjɔ ka mi gɛdɛ ntobe du sɔdɛ kɔɔti fani imahi ɛni mɛdi sɛdɛka mɛdi tiju gɛdɛ inyɔ ɔni tɔkɔfo ha mɛdu maja ɔti woto halifɔkɔrɔ mɛdu ŋa mɛnɔ bata ɔhuwa kayiru lɛkum yele aŋɔ nyɔŋu mɛtuli. aya gida ya magagini tudu sayidina abubakar ni siddiqi radiyallahu ta'ala anhu mai umar radiyallahu anhu ma mai ni tudu ma mada gida ro ani bi akola sereka tude gba duka ni bi atino ko eja ti launching martin ko ma je udu launching na ni bi ati launching un ga je aja ti kare ni aja do yom ten na jigi le ya ti ya ka mgbe enyi nke na-aba yo ede ati ni kenede gị bola na akpa anya kenede gị dọkọwa lọnchi na ịka ndị bịachiri ọya enene gị dọkọwa ogwu ka ati ni ka lụ ọkọ ka anyị akpa bi okogwule ati ni rakumi abanei ati ni ọfa abanei ati ni ọbẹ abanei ati ni ọkọchagela abanei ari kuma ata ati ni alụka kuma ala akwụji anegwa abanei ọkọ nkwa kwụchaka ka ama ama kpakuna yɔ ama adi miliɔn mi bi lɛ ikpo yi mɛ ɔda na nebi adi o yɛ ama adu wa ne nɛti tenu nugi nɛti kpɔa sɛnna abakar ama wala kede ka on sɛnna umar faja bi ni simani hatta dafa ila dafa ahu ila nabi sallallahu alaihi wasallam arziki ngi nɛdu yi bakuta ka nyam kɔru bologodo we sedna umar we umar enge duchaji atane unyi ngaboe yani hi khalaqtu lahum min samani ena le bicho bodo le ngedwa wade no mparu mi yuka tunyi yuka ngedwa wade ajo pesa na bakar liya imacha shi ngudwa boko yunkune e pa yunkune e obodo okoke ne pakuchaka ongine ayakadu eh ayakhfiyahu min nafsihi onugbonugbo ohun ìbọn pẹ́ ẹ̀má ní kí wọ́n ní náà lulẹ̀ ọkọ̀ ohun ìyí dáadẹ́ àbí ọkọ̀ ohun ìjìgì mú dáadẹ́ sanibisalaam alayisalama àkọ́kọ́ kì í dáadẹ́ iná abakar ẹni ẹ̀kẹ́ ní adẹ́yẹ aka alika ya

وقال يني بي أبي أنت يا أبا بكر والله ما سبقنا إلى باب خير قط إلا كنت سابقا ينو أتام فأي ينبا ونرتو بوي ولا كناكا كده unge bogon we pojo mama mama mama kunku ete tarule alheri ene ke atoba eba en alheri du kunku ete tachi musabaka musabaka competition du kunku ete tachi mama eba yiru kamachi waje tudal ka nebi koloko yeni taka bakar kewa ba ngai ka takwa takwa moko nkole yumeji da abakar ya e ngire ba ya ne kibun yo mini unwe anya to bangele ya buka be do kongini ungu ngwagere kwe kwe kwe kwe kwe ne gido ke na nai aba bakar ya e ma koko kuma ti ni do gboro ki unya do wa egbadu ya ti ni gina yo kina ji na bakar re yi ma o le nge yo duka ba òun àti ní ìṣẹ̀lẹ̀ wá abakar ní àmá òbí àdéhùn yàyà discover ṣe kàkí ní abakar tọ́ba ń kọ́ ìnájọ́ kàkó ń kọ́ sẹ́nà abakar wá dé sẹ́nà amur kọ́ abakar wá dé yónà tàbí sẹ́nà abakar ṣẹ́gun wọ́n kó wùyó dé ẹnìyàn والصغير على الكبير والماشي على الراكب àbẹ̀kíjà rẹ̀ wọ̀n rákìbù alàlmáàtì ẹnẹ̀kì tẹ̀wó yẹun òun apá ẹnẹ̀kì dánì ẹnẹ̀kì alùlẹ̀ òun apá ẹnẹ̀kì àwánì ẹnẹ̀kì tẹ̀wó yẹun apá ẹnẹ̀kì alùlẹ̀ ìmọ̀tọ̀ òun apá ẹnẹ̀kì sòwúyó tààkà níbi pọ̀ pàkọrù wà rẹ̀ àbúkùmàdẹ́wẹ́ àmà apá ẹbọ́kì tẹ̀wéwé gbogbo ẹ akpanyin boki jẹ wewe alaka níbi pápọ̀rù sálámà ẹ̀rẹ̀ ìyá tó yọ́ka sẹ́nà abakar radiyallahu ta'ala anhu òun kú mọ̀rù náà dé gbá ìnáti sálámà abi sálámà kọ́ mọ̀rù salama nìyí tó dẹ̀wọ̀n ẹkú sálámà hùn yẹn tó dẹ̀wọ̀n ẹ sálámà hùn ẹni ẹ̀ẹ́nọ̀dà

màdókẹ́lẹ̀ máa ń yí ya máa ń ọlọ́dà yìí ọ̀gbàdú kò ń kó adé wà náà pa ohun ìwà àná lára tòun lẹ́wọ̀n lẹ́sùn ní àkínní àpẹ́gbà ń tọ́gbá òun ẹ̀wọ̀n pọ́nà ẹ̀kọ́ ẹ̀pá ohun wẹ́pọ̀ ẹ̀sùn mọ́tọ́ ẹ̀ wà náà gún ẹgbẹ́kùn ní àwọn ẹ̀tọ́gbà òun àwọn ọ̀wẹ̀ wa ẹ̀wọ̀n màdùn ya ìmọ̀tọ̀ ẹjọ́ jẹ́ pápé àkíwá lójú ma jẹ́ pápé àkùmàjú olé ajábájọ́ pẹ́kẹ̀ tókú yóò ẹni kégbé gbọ́mọ́ ẹ̀májàká ní ní àkúmẹ́ a ní àkáàmẹ́gbọ́ ẹ́ àbẹ́kùnkù yóò kàálẹ̀ àmẹ́gbọ́ àbẹ́kàmẹ́lì onke umar ma chachi competition enyo amata na abakar onche atọgba obi ana nta ki mo gba eni uwe cho na yimi ki uga je ku e ku ni to gba una ngo ba chi competition na ndu ku e gbogbe la ke sa ki dai dai wallahu tabaaraka wa ta'ala kan wa yanhi wa yukaffiru e wa yukaffiru wa yukaffiru ankum min sayiatikum yana bi ne me ba un kun chojo un ga un ga ri yo nga me wallahu bima ta'maluna khabir sereka jengo jango ange bi ango angu leji ngarinyo sereka kuna ngodu yango kon yango kona mesiba ikaji ei sereka ti ojo ojo ona kanyarinye edi dene duki kete sereka take shin we kole kem da sereka em da sereka ujem em da sereka oko em kedoha em da ŋojo kamane kuma jelam kojo kidi gadi ye kidi jute we kole kembra si sele ka banele e kina didi kuma ke akini nya nya nya do masa sitaka nya da sisi sitaka nya de ngabane sitaka e kina didi kuma ke take jin wala takun min al-ghafilin e kimdele ke dolu ki amdi yulu majul take chengen ìmíṣe jí súnmọ̀ ìdẹ́ ìmí àrùn kàtàwà alẹ́kàdé ọ̀fẹ́ kagbọ́yìn ní ọjọ́ jẹ́ kùsí wa gbó kàkàkì àgọ́ ọjọ́ kí àmúrò bá ń wá aláhùnmà hamna bilkur'an karim aláhùnmà zayyina bi sinatil kur'an aláhùnmà albisna alkhilata bi hurmatil kur'an birhamatika ya rahman rahimin ya rabbal alamin aláhùnmà zakirna min huma nusina wa alimna min huma jahilna warzuqna tilawatu ana lil atraf anhar waj'al lana hujjatan ya rabbal على النبي الكريم